بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فهو المهتد ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وعظيم قلوبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله تذكرون أننا في خطبتنا الماضية كنا نتحدث في مرض كان شائعا بيننا حتى كان أكثر الناس خبراء بالدنيا يعلمون كيف يصلون إلى ما يريدون من الدنيا وإن كان ما وصلوا إليه حقيرا وهم في هذا الديدن يضيعون عمرهم في الأكل والشرب واللبس وجمع أموال الدنيا والواقع الأليم الأليم المؤلم الذي نحياه ينبئنا أن الناس يتنافسون في أمر الدنيا ويحرصون عليها الحرص كله ولا يبؤون بأمر الآخرة كأنها لا تعنيهم ما أنا الأوامر الإلهية تنادي علينا بالإسراء يقول عز من قائل فاستبقوا لخيرات ويقول سبحانه وتعالى وفي ذلك فليتنافس المتنافسون وهو جل شانه يقول والسابقون السابقون أولئك المقربون وألمس في نفوسنا عيل المتنبهين وفي كثير من الناس التبتؤ في تنفيذ المطلوب حيث يمني الإنسان نفسه يمني الإنسان نفسه بالوقت قائلا ما زال في الوقت متسع فيؤخر العمل لغد أو بعد غد حتى ينتهي الموعد ولم يقض الأمر المكلف به لذا جعلنا هذا موضوع موضوعا يتبع ما قبل يتبع ما بعده ما قبلا وقد سبق أن أصرنا بعد أسباب الذي كان سببا لوجود هذا المرض الخطير بين الناس مرض الذي كاد أن يكون عاما بين الناس في هذه الأيام إليك أخ المسلم علاج هذا المرض أي مرض التسويف من هذا العلاج أولا أخذ النفس بالحزم وقوة العزيمة لئن تتعب النفس اليوم أو تعبت نفسك اليوم لتستريح غدا أي إن كنت ترى نفسك اليوم متعبا فإن تعبك اليوم يكون سببا لراحتك غدا أن يكون غداك راحة خير لك من أن تستريح اليوم وتتعب غدا غدا هو يوم القيامة والموت يأتينا بغتة قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وأنيبوا إلى ربكم وأسلموا الله من قبل أن ياتيكم العذاب ثم لا تنصرون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله تعظيما للشأن والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أدعوك فون ولون وباوا أفيوك فون ولون أسوا عليكم إكاتولا فون أسواجو أدعى النبي محمد ìkí ọlọ́run ọlọ ọlọ́run kó máa bá aṣáájú ẹ̀dá lẹ́yìn àsálátù wa àtúnfi ọpẹ́ fọlọ́run látara oore rẹ̀ lórí wa ọ̀sẹ̀ wa kù dàkókò yìí bí a bá ń fọkàn bá túbà wa lọ ọjọ́ ìjẹjọ à ń sọ̀rọ̀ nípa àìsàn karùn-ún kan tó gbogbo wa èyí tí gbogbo wa tá ń yí nínú rẹ̀ òun ní àìsàn ìmáfisẹ́ ẹ̀sìn dágbà ìmáfidágbà pé tó bá dàsìkò kan ní ṣe nǹkan yìí nínú ẹ̀sìn ọlọ́run èyí tó bá ètò táyé wa àìfidágbà a máa yára a máa jẹ̀mí wa nípa wípé kọ́wọ́ wo sálè ba orí ayé yìí gbogbo wa lónìí la gbọ́n nú nípa ètò ilé ayé wa. ohun tọ́wọ́ ọwọ́ bàbá òlọ́wọ́ owó ṣe tẹ̀ ẹ ṣùgbọ́n tọba kódà kọjá lé ohun tó yẹ pẹ́rẹ́ ti jójú ọ̀nà tayé á fún wa dààmú lórí ẹ̀ ṣùgbọ́n tọba èyí tó tóbi tí ò tó tóbi tó á fojú á fi wò ó ní àwọn àyè nínú alukur'an òun ló ti ń pè wá lọ yára. ṣe ń tọ́ bá jẹ́ níbo mi ọlọ́run ní fastabiqul khairat ẹsẹ̀ díje lọ síbi ń tọ́jà níbo mi ọlọ́run ní wa fi dhalika falyatanafasil mutanafisun gbogbo ẹni tó bá fẹ́ ṣèdíje lórí dáadáa ẹ̀sìn yìí lèèyàn lèèyàn ṣèjele lórí níbo mi ọlọ́run ní wasabiquna sabiqun ulaika ika muqarrabun ọlọ́run ròyìn àwọn tí ó fi sálì jẹ́ náà ọlọ́run láwọn tá a fi bẹ̀ yìí ni àwọn sàbíkùn àwọn tí wọ́n bá ti fi kankan lélẹ̀ ní nǹkan ẹ̀sìn tí wọ́n máa sáré ṣe tí wọ́n máa sáré ṣe tí wọ́n èé lọ́ra láti ṣe ẹ̀sìn ọlọ́run láwọn ni kódà wùlá ìkẹlẹ̀ mọ̀kọ̀ràbù àwọn làwọn tá a sùn wọn mọ́ àwọ̀ ọlọ́run tí wọ́n sùn mọ́ wa lọ́jọ́ gbèǹdé alkiyama ṣùgbọ́n lónìí ẹnì kọ̀ọ̀kan wa. àrùn tí ń bá wa jà làrùn yìí máa fi tọ́lọ́run dágbà gbogbo tá à ń gbọ́ lọ́rọ̀ ọlọ́run à ń gbọ́ bóyá àwa náà ṣe òun là ń bá káàkiri òun ní dà wá láàmú eléyìí tọ́jẹ́ sí wípé àrùn kan tó sì burú jáì ni ọlọ́run mọ́sálá ẹnì kọ̀ọ̀kan wa àwọn ń sọ fún wa pé kí làwọn nǹkan tí máa ń ṣokùnfà ìsàn yìí tí èèyàn fi máa kó nú ẹ̀ aṣọ fún wa pé gbogbo ìgbà tó mú èèyàn tẹ́rọ gba rẹ̀ bá lẹ nípa tọ́lọ́hún yóò ríra rẹ̀ lẹ́ni tí ó ń ṣe ìsàn yìí àtìgbà tí ọ̀bá ráwọn tó jù lọ bá rìn lójú ọ̀nà ẹ̀sìn tọ́jẹ́ pé àwọn tó jù lọ òun ní bá ṣe àwọn ọ̀lẹ òun ní bá rìn ìlànà bíbí sọ fún wa pé la tusahib illa mu'mina má bẹ́ẹ̀ nìkan rìn má bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ẹ́ àfikún tí o jẹ́ mú mi ní ọmọ ìyá rẹ̀ tó tún máa tara rẹ̀ rí dáadáa wàlá yẹ kulutọ̀ àmàkà ilẹ̀ tàkì oúnjẹ tó gbé kalẹ̀ kò yẹ kẹ́ni kó jókòó tí kọ́ máa jẹ́ àfikọ́jú olùbẹ̀rù ọlọ́run ṣe tí èèyàn bó olùbẹ̀rù ọlọ́run ṣe ni béèyàn ọba bá ṣe téèyàn ọba rìn ẹni tí ọ̀pá yọ ọlọ́run kèfèrí tó ọba ń ṣe náà tó ọba gbóúnjẹ kalẹ̀ òun náà ni ọbọ̀ jẹ́ àdóbi látú ila mu'minan wala yakulu ta'amak ila taqi má bẹ́ẹ̀ ṣe ẹ àfẹ́tọ́jẹ́ múmìnì oúnjẹ tó gbé kalẹ tọrọ ẹ fẹ bọ́ ọ jẹ anábìlẹ̀ ayọ̀ ọrẹ rẹ tí ọ wò àfikójú tara ẹni tó súnmọ́ ọ̀rẹ́ yóò tún máa lékún níṣẹ́ dáadáa àrùn yìí nínú ohun tí máa ń fà òun ni túlù amẹ̀lì bẹ́ẹ̀ òun gbé èèyàn bá ti jágùn pọ̀ nípa ayé wà ní síyánu limot tí èèyàn gbàgbé pòun ó kú iṣẹ́ ẹ̀sìn yóò máa fi dágbà ni yóò máa pé ń pọ̀ báyá àṣì torí pé ó ti ṣe kí ni ó gbàgbé kú kò fi kú síbi wípé bóun ṣe jókòó yìí kóun ó tó dìde kúlẹ̀ dé ibẹ̀ lèmi àtẹ̀yìn là fi kú sí. Si òun lọ́fọ̀ gbogbo ohun tá a dá mọ̀ ní dáadáa tá a fi lè ṣe èyí tá a mọ̀ ní tí ọ̀dá tá a fi lè filẹ̀ nítorí wípé a mú ikú a mú jìnnà aṣíwájú wa ala mata yabu yabu ẹni tí ọmọ gbà tí pé ọtọ́ sírú ẹni bí ọdọ̀ náà yẹ fún ayẹkùn náà musta'idan kírúfẹ́ ẹni bí o ti gbáradì kó ti gbáradì ilẹ̀ pé anytime ìgbàkígbà òníkú lè dé wala yaktaru bi shabab àlùfáà wa ní kẹ́nìkọ̀ kan wá ká má fọjú orí wa ká má jẹ́ ọ̀tá jẹ pé àwọn sì kéré gbónúgbó bí ìdàgbà di arúgbó ọmọ yegunugun tí ò gbó tẹ ẹ kú a gbọ́dọ̀ gbélé yìí sínú ọpọlọ wa àlùfáà ajé wa bá a ti sọnù túbà jẹjọ wípé fa iná akọ́lámọ yamud àṣìyà awùlẹ̀mọṣáàyè ẹni ó kéré tẹ ẹ bá ń wọ èèyàn tí ń kú tó ń ka ikú tí wọ́n kéré pọ̀ àwọn arúgbó ni àwọn àgbà ló kéré tẹ ẹ bá wọ ẹni tí ń kú wà á sẹ́rù mọ àṣàbà àwọn tí wọ́n ń kú pọ̀ ọ̀dọ́ ni ọ̀dọ́ ni wọ́n ń kú pọ̀ kí láwàá jẹ́gbọ́ ọ̀dọ́ kọ́tà jẹ ṣé wọ́n sọ fún wa pé èyí kú lọ́dọ̀ ni tá a bá wọn àwọn tí ń kú pọ̀ tá a bá lọ fò kàkà tọ̀dọ́ pọ̀ ju ti àgbà lọ eléyìí sọ́dọ̀ náà yẹn fún wa káwọ́ oògùn sí àrùn yìí ọlọ́mọsálá ìsánú wa ìní èròǹgbà tó jágùn a máa fa kí èèyàn ó ní àrùn yìí lára àrùn yìí máa ń fi ẹ̀sìn ọlọ́run dágbà bọ́lọ́run bá wá sàánú èèyàn òun lè èèyàn lè jẹ́ ẹni tí àrùn yóò jìnà sí nínú sẹ̀mí ayé orí pátárùn yìí máa ń mú wá fún yàn ẹni tó bá wà lára ẹ̀ a máa fa alhasra wa nadama a máa fa kéèyàn káwọ́ lérí jọ kọ́ kábàámà níjọ́ tábàámà ò ní wúlò fi wákìtì látàǹfàwù nàdàmà lásìkò tábàámà ò ní wúlò mọ́ Ọlọ́hun subhanahu wa ta'ala ní sọ fún anu suratul mu'minun ní nǹkan bí ayé àkọkàndínlọ́gọ́rùn-ún sọ́gọ́rùn-ún ẹ̀ ọlọ́ni ata idha jaa ahadahum al-maut ọlọ́ni kálukú ọmọ ṣẹ́bọ́ṣẹ́ wù yọ́ọ́ máa fẹ̀sìn ọlọ́run dágbà tí kú òfìdé kọ́ọ̀lá rabbi irji'uni ọlọ́run nígbà kú bá dé ní ọ̀hún máa sọ fọlọ́run pé tí ẹ̀já ń padà sáyé mọ́tì ìpamí nìsín kí ló tún fẹ́ lọ ṣe yọ ọ̀hún máa sọ fọlọ́run pé làálì àmàlà salihan fíìmù tarakt bóyá tó o bá dábì padà sáyé ilé lọ tún ṣe dáadáa tí ò ṣe láyé tí mo fi dágbà ọlọ́run sọ pé kẹ́là kò rí bẹ́ẹ̀ mọ́ iná làkẹ́lìmọ̀ tó wakọ̀ ìlú a gbólóhùn lásẹ̀tọ̀ kàn pala lẹ́nu ni kò wúlò mọ́ ọlọ́run nítorí pé ó ti wà láàrin ìwọ àti tó fílẹ̀ nígbà kú barzakhun ila yawmil qiyamah a ti fi àgàgà dí ọmọ ayé ò lè padà sáyé mọ́ bẹ́ẹ̀ yẹn bá ti kú kò lè dáyé mọ́ gbogbo pẹ́ nìkan ó kú ó tún padà wá àlìjẹ̀nu ní fi irú ìdílé bẹ́ẹ̀ sire Aya yẹn ló dínà mọ́ ọ̀rọ̀ àkúdàáyà ọlọ́run ní láàrin ẹni tó ti kú àti yọ́ọ́ délé ayé barzakh àti di àgàgà mọ́ wọn ó tún dijọ́ àlìkè àmọ̀ tọ́ ọba tún rẹ̀ tó filẹ̀ láyé àbámọ̀ ń bẹ lọ́dọ̀ gbogbo ẹni tí ọba ń fi sẹ́sìn tí fi ń dẹ́gbà ọlọ́run sọnù àyàkọ́ ọlọ́ni wà á ń fi kú àwọn á ń fi kú inú suratul munafiqun ní nǹkan bí àyà kẹwàá rẹ̀ ọlọ́ni wa ànfikù mímà rọ̀ṣàkùnákùn ẹ máa nánú tá a ṣe lásìkí fún yín mi kọ́bùlà ànyà tí a àdàkùn lèmọ́wòtù kíkó tó dé wá bẹ́ẹ̀ nìkan nù yín ọlọ́ni gbà kú bá wá dé kò ṣe dáadáa ọ̀n fẹ̀sìn ọlọ́run dágbà fayakulu rọ́bì làwùlà àkàrìtàní ìlà ajalin qarib ọlọ́run tó bá tún lè sẹ́mi kù dìgbà kan tí ọ̀pọ̀ mọ́ tí ẹ̀ mi lásìkò díẹ̀ kí ló fẹ́ fi ṣe fàásọ dákọ̀ gbogbo òtọ́rí àánú tí ń kì í fún mi ò kébì ni ó lè ṣe wà á kú náà mìíràn Allahu akbar kébì ni ó lè á dì kan nínú ẹni tó ṣe dáadáa láyé ọlọ́run sọ pé kò ṣeé ṣe mọ́ bẹ́ẹ̀ yẹn bá ti ń fẹ̀sìn ọlọ́run dágbà tí ọmọ jára rẹ̀ níbi tí ọ̀dà tàrọ́kùnmù dùnú ẹ̀sìn ọmọ gbéra wọn pọ̀n lọ́rùn èèyàn tàrọ́kùnmù dùnú wẹ̀lẹ̀ àmàn àwọn sẹ́tà fílẹ̀ tá a ṣe yọ ọmọ pọ̀ lọ́rùn èèyàn wòye sàbò àléhi amúrú tàwùbà ẹni ẹ̀ṣẹ̀ bá ti lè gbéra ẹ̀pọ̀n lọ́rùn rẹ̀ àti túbá yóò lè fún ẹni ẹ̀ṣẹ̀ bá ti lè gbéra ẹ̀pọ̀n lórí ẹ̀ kìyàmù bìlẹ̀ àmàn yẹ sàbò àléhi àti sisi olóore yóò lè fún yàn orípa tí ìfẹ̀sìndágbà ti máa mú wá nìyẹn ka ní jẹ́ èèyàn ó lè túbá kàdé èèyàn jẹ́ èèyàn ó lè tẹ̀síwájú níbi dáadáa. ẹ̀kẹta nínú àwọn orípa tí ìmọ̀ fi dáadáa dágbà tí máa mú wá fún yàn ni alhirmanu minna awni lahi a máa hán èèyàn kúrò níbi ìrànlọ́wọ́ ọlọ́ kèé jẹ́ èèyàn ó ìrànlọ́wọ́ ọlọ́run tí èèyàn náà bá ti jẹ́ rà á tí èé náà ní ọlọ́run kéèjé yìí ó rí nàrà lọ́wọ́ ọlọ́run nítorí pọ́lọ́n subahana wa ta'ala la yu'inu kusala kéè ọ̀lẹ́ lọ ẹni tó bá ṣe gbìyànjú náà lọ́lọ́run máa ràn lọ́ ẹ ń bá gbìyànjú lójú ọ̀nà ẹ̀sìn lọ́lọ́run ràn lọ́ wa innama aunuhu wa madadu kárani lọ kádúró ti ní kágbéni nígbọ́ lè awliya'ihi àwọn tí wọ́n bá jẹ́ ni tọ́lọ́hún ńlọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fún wàhábà bẹ̀ àtàwọn olólùfẹ́ ọlọ́run tí wọ́n ń ṣètò ọlọ́run tí wọ́n ò fẹ̀sìn ọlọ́run tí wọ́n ò fi dágbà kan tọ́lọ́lọ́run subhanahu wa ta'ala ó sọ fún wa pé walladhina jahadu fina ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n gbìyànjú sójú ọ̀nà àtàwọn ọlọ́run lanahdiyannahum subulana irú wọn làwọn ọlọ́run máa tọ́ sí ojú ọ̀nà àwọn ọlọ́run suratul ankabut ayah sixty nine. níbòmíì nusulatu muhammad aya kẹtàdínlógún ọlọ́run wọn walladhina tadaw gbogbo àwọn tí wọ́n bá mọ̀nà táwọn náà ń ṣègbìyànjú lójú ọ̀nà àmọ̀ yìí zaadahum huda ọlọ́run si ọlọ́run ó sì máa lé wọn kún lọ́nà àmà tí wọ́n bá ti gbéra báwọn ó ṣètàwọ̀ ọlọ́run á sì máa ràn wọ́n lọ́wọ́ tí ó fi máa fún wọn bí wọ́n orí ibi tó wà náà lọ́wọ́ ojú ẹ̀sìn èyí ó rí wípé ò ní rí kùn lọ́wọ́ ọlọ́run torí òun gangan fúnra ẹ ó ti lẹ́sìn ọlọ́run lé apá àwọn ọ̀ka ọlọ́run ló sọ pé apá rẹ ò ní ka náà ṣùgbọ́n tí ìyẹn bá gbéra tó sọ pé ṣe jọ ọ̀rọ̀ mi lọ́rùn tọ́ra fẹ́ kú lórí kókó ọ̀rọ̀ yìí bọ́ sọ̀rọ̀ míì ní kútùbà míì ọlọ́jẹ́ ká máa bẹ dáadáa pẹ̀lú yọ̀ǹdẹ̀ oògùn wọlá wàásà tí àìsàn yìí tí òfin ní di bárakú fún wa àkọ́kọ́ ní oògùn tá ní ìdì òun náà ni akhdhu nafsi bil hazmi wa quwwatil azima á ẹ̀mí wa lágbára àní ìgbàfẹ́ mi àdẹ̀mí wa láàmú àjẹ̀mí wa nípa lórí wípé kínní yìí tọ́jẹ́ tọ́lọ́hùn yìí ń sàṣe ni. tá a bá dẹ̀mí kọ́dà kí nǹkan wọn dà wá láàmú láyé olóore fọ́mọnìyàn kórìíra rẹ̀ lórí lónídààmú lórí ẹ̀sìn ọlọ́run láyé kọ́ lọ sinmi lálìkí àmọ́ ọlọ́run. olóore fún un kí ó ṣe gbẹdẹmúkẹ́ láyé lọ kọ́ gbádùn ayé kọ́ lọ dààmú lálìkí àmọ́ ọlọ́run lọ a gbọ́dọ̀ gbìyànjú kádẹ̀mí wa lámúre lórí wípé kò ṣètò ọlọ́run ọlọ́run ni wa àníìmù ìlà rọ̀bíkùn ẹ darí ẹ̀mí yín tẹ́pọ̀ padà sọ́dọ̀ èmi ọlọ́run ẹ̀mí yín ò ní fi kò ní fẹ́ kọ sọ́dọ̀ èmi ọlọ́run ọlọ́run lẹ́yìn ẹ darí ẹ̀ kọ́ mi ẹ darí ẹ̀mí yín kọ́ mi tán ẹ má wẹ̀yìn wò ẹ máa ṣe tèmi ọlọ́run bí mo bá ṣe ju yín níwo níwe ẹ̀ wà á làwù ẹ̀jẹ̀ ọwọ́ àtẹsẹ̀ yín lẹ̀tẹ́pọ̀ fẹ́mi ọlọ́run torí kíni mi kọ́bùlà àyìnyá ti ya kùmùlà àdá kótó òdìjọ́ ti ya àìṣe tèmi ọlọ́run tí ó dé o kótó òdìjọ́ ti ya àìṣe tèmi ọlọ́run tí ó dé ọlọ́run níjọ́ tó bá dé fún mọ́lá tó ń sọ̀rọ̀ o níjọ́ náà ẹ̀ nílá ràn sí o tẹ́ ẹ bá pa kìtìmọ́lẹ̀ tẹ́ ẹ ṣe láyé ní èmi ọlọ́run ọ̀ràn yín ṣe. ìjọ ọ̀rọ̀ yìí lọ́rùn ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn ọba fi ṣe láyé ọlọ́run níjọ ìyá rẹ bá dé gbogbo ẹbí tó ń wò pé wọ́n máa bú ọ tí mo bá ṣe kankan báyìí inú ẹ̀sìn tọ́ba díjọ́ náà wọn ò lè gbà ọ́ níjọ ìyá ọlọ́run bá dé ọ̀rẹ́ tó ń wò wípé fi ṣe yẹ̀yẹ́ ní ọjọ́ ó lè ṣe ń tọ́ fẹ́ ṣe

ká gbìyànjú ká jìnnà sáwọn ọ̀rẹ́ tí wọn ò ṣetán láti yíra padà láti pa kìtìmọ́lẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run káwọn bá wọn rìn mọ́ tọ́lá síwájú ẹ̀dá anábíwá Muhammad ó ní masalul jalisi salih àpèjúwe alábàjókòó alábàṣe dáadáa tó níhùn wal jalisi su àti alábàjókòó alábàṣe burú. كحامل miski ونافخ náà fẹ́kìlìkìr alábàárẹ̀ tó níwọ̀n dàbí ìgbà tí èèyàn ní ẹni tí ń ta tùràrí àlìmísìkì lọ́rẹ̀ẹ́ àpèjúwe alábàárẹ̀ burú òun dà gẹ́gẹ́ bíi alágbẹ̀dẹ tí ń finá òun alábàárẹ̀ burú fàhámìlú ni miski ima ayin yùdíkà wa ima àyìntàbùtà mìíràn bọ́ ọba bẹ́ni tí ń tàlímísì kì í sọ̀rọ̀ ẹ̀tẹ́ ẹjọ́ ń jókòó bí ọ̀kan sí ọlá àríṣẹ́jú márùn tó ọba dìde kúrò lọ́dọ̀ ẹ̀ wọ́n náà máa rùn bí ẹni tó lò tó ràdá àlímísì kì í bẹ́ẹ̀ lálábàṣẹ́rẹ́ òun lórí bí ọkọ pé ń tàǹṣẹ̀rẹ́ bẹ́ẹ̀ bá ti jọ ń jókòó ànígbà bá jọ rí yín ojú ẹ ti ń ṣe náà wọ́n máa fi wọ̀ bí wọ́ọ̀ tiẹ̀ ṣe nǹkan ọ̀hún ojú ẹ wọ́n máa fi wọ̀ ọ́ anil mar'ila tas'al fa absir qarina wa kullu qarini bil maqarani taqtadi wa in kunta wa in kana dha khairin aw wa in kana dha sharrin fajannibhu sur'atan wa in kana dha khairin fakọrinhu tahtadi àlùfáà ni má béèrè pọ́n mẹ́yàn má wádìí èèyàn kakiri tó o bá fẹ́ mọ̀ pẹ́ fa absir qarina alábàárín ẹ̀ ní owó ẹni tí ń jọ ń ṣe ní owó torí tó ọba ti lẹ́nìkan tí ń bá yẹn rìn láàrin oṣù kóṣù méjì tí wọ́n yára wọn iṣẹ́ ọwọ́ wọn jọjọra wọn ni ọjọ́ bára wọn mú ni torí pé wọ́n kú lù kọ́rí ní bílímà kọ́ra ni yàtọ̀tàdì alábàárín alábàárín ẹgbẹ́ rẹ̀ náà ni wọ́n wò kọ́sẹ̀ àlùfáà wa sọ fún mi àti ẹgbẹ́ wa inkanetha sharon tọ́ba jẹ́ni tó ń bá rìn bá jẹ́ alábàárín burú fẹjẹ níbo sọ̀rọ̀ àtẹnu kíákíá ní ọjàrá rẹ gbà lọ́wọ́ ẹ o má ba rìn mọ́ ṣùgbọ́n wa nǹkan nàza xeyìnì fakọrinu tẹ̀tẹ̀dì tó ń tì bá sì jẹ́lá bá rìn dáadáa má ba rìn ó rí i pé wọ́n náà máa mọ̀nà kágbìyànjú kárí wípé à ń rẹ́rìn ara oògùn tá a lè sàníyẹ tá a fi là níbi àrùn ìmáfitọ́lọ́ndàgbà bẹ́ẹ̀ bá ti ń bẹ́ ni burú rìn alágbẹ̀dẹ ọ ṣùgbọ́n jókòó jókòó ti bàbá alágbẹ̀dẹ ti ń ti ń lu ọmọ owú bí o ṣe gbàtọ́ bá dìde gan oorun náà láàrin ìṣẹ́jú tí wọn náà bá dìde yọ ọmọ ọrùn lára ẹ̀ tí fi mọ̀ pé léyìí ló ń ṣe ọ̀rẹ́ rẹ̀ lọ́ta sí wọn náà la ti ń bẹ ní burú rìn agbọ́dọ̀ ṣọ́ra ọlọ́mọsálá ìsánú wa ẹ̀kẹta ní oògùn tá a lè lò kálukú wa ká má ti ikú sí jìnnàjìnnà ká máa rántí ikú lọpọlọpọ ọgbà inú ẹ̀dá tó fi rántí ikú sí jìnnàjìnnà ni Yorùbá wà ẹ̀bá máa rántí ikú ẹnìkan kú léyìn ẹ̀pámọ̀là ló kù tẹ́ ẹ̀ máa jẹ́ àdánwò ti Yorùbá nínú ẹni tó kú tẹ́ ẹ̀ lè rí mọ́ ọwọ́ alámọ̀là lọ́kàn mo máa ń sọ lọ́pọ̀ ọgbà ká má sọ̀rọ̀ àyà ẹ má sọ̀rọ̀ àdìsí ẹ jẹ́ jọ fọpọlọ wò ó sọ pé àyà mu wá àdìsí mu wá ẹ jẹ́ fọpọlọ wò ó ìyá tó lè rí mọ́láyé sáyọ̀ ló lẹ́yìn ẹ̀ ìdùnnú wọ́n mú wọn lọ tì mọ́lé lókè àhọ́ ẹ mọ̀ pé lè rí ẹni tí ẹ tì mọ́lé lókè àhọ́ òun tó lè àwa gbúrò wípé wọ́n ti wọ́n bọ̀ o tàbọ̀ wà ń bẹ̀ lọ́hùn àti mọ̀ pé ó dé lọ́ba wa lọ lọ́ba ni wọ́n máa kọ́ni pé bá a ṣe fi ó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ tó ti bá dé ọ̀tá ni wọn lókè àhọ́ kó wọn ọmọ di kó wọn wọn ọmọ gbé bẹ́ẹ̀ káwá fi wé ẹni tó kú tí ò lè wà mọ́ lálẹ́ ó fi hàn pọ́tà ni tẹ́lẹ̀ ẹ ti fẹ́ ìmú ikú ni ìmúkú jìnnà òun ni kẹ́yìn ó kú tán káwọn kan wá jẹ àdánwò ọ̀dọ̀ àwọn àfáàní bá níta ni ọ̀jẹ̀ ń ọ̀fẹ́ ó kú ò lórí ilé ayé àwọn kí lẹ fẹ́ sọ fún ọmọ lóòkú nígbà fún àwọn abẹ ńjọ kẹjọ tọpawó tiẹ̀ ẹ wà kóun náà mọ́fọjọ́ sí kọ́pẹ́gbẹ́ ẹni tó ni ẹni tí ò ní òkú ó fòkú olókú lásẹ̀ẹ́lé nígbà ọ̀darí òde òde fìdáhù ilé ẹ̀ tó ti ní owó ẹ̀ ló fi lọ sẹ́fàndésà láàrin ẹni tó lòkú gangan kóun gbọ́ ọmọ pẹ́gbẹ́ ṣe jẹ́ ìyẹn jẹ́ àdánwò ta kanú ẹ̀yin náà sì gbẹ̀tàn tí wọ́n bá níta lẹ ẹ̀dá tí ọpọlọ ẹ̀ gbẹ̀tàn jù láyé yorùbá yìí ẹni tí bá ń nà yín bíi bàrà tí lù yín bíi bàbámò òun lẹ́ẹ̀mọ̀ ọ̀rọ̀ tẹ̀lé òun lẹ́ẹ̀ tẹ́sí mọ́ mọ̀ pé ń fi ìyá jẹ yín ẹ̀rí kú òun náà lẹ́tùn máa dàtẹ̀lé àdánwò tí yorùbá nínú ẹni tó bá fẹ́ pè yín bí ìyá òun lọ̀tá. torí wọn máa jẹ pé yóò pẹ̀lú táwọn bàbá wa máa ń ṣe ẹ̀tún ní tó gbẹ́rẹ́ tí ń bá bọ̀ kó tó bí yẹ ẹ̀ sọ́rọ̀ nu kí wọ́n tó bí yá mi tó ń wí pé ẹ ti ń ti ń yín nu ọmọ ẹ̀gbọ́n tó bí yá mi lẹ ti ń jìyà bọ̀ ẹ̀tún á fẹ́ kú òǹdí a gbọ́dọ̀ sọ ikú dùn wọn ayọ̀ ikú ohun ìmúnípalẹ̀ àlìkíámọ̀ mọ́ ní ẹni tá a lè rí mọ́ kí ló má yọ̀ wá kí ló mú dùnú wá àti wá tó yẹ kó wa ẹlòmíì wọ́n jójójójó wọ́n tún ta wọ́n tún tapa lórí yóò yá wọn ọmọ gbà jẹ́ lórí ẹ̀ tí tún kì í mọ́lẹ̀ tí láwọn ń jó ti jó lórí wọn ó tún lè lọ rí ọpẹ ó tún lè lọ rí ọsàárẹ ọpẹ sàárẹ ìyá ọ̀rẹ́ òun rèé tí ó tún máa ó ti mu tí kílọ kílọ kílọ ọmọ tí ó tún máa kí pé kí ìyá òun sọ pé kí yóò sùn rè ìyá tó ń kì mọ́lẹ̀ tó ń fẹsẹ̀ sẹ́ kì mọ́lẹ̀ ní oṣù rè kọ́mọ́ntì ń sè tọ́nà náà ó tún máa ó tún máa kí ọkàrẹ̀ ọ̀rẹ́ òun dáadáa àtijọ́ mu tí yó àdánwò tá a kan nù nítorí pé àfi ikú àfi tòsí agbọdọ gbọ́dọ̀ máa rántí ikú ẹnì kọ̀ọ̀kan wa ẹja gbìyànjú amali soliha ẹja gbìyànjú ká ṣiṣẹ́ rí o nítorí nǹkan méje yìí òun la fi máa gbìyànjú tètè ṣiṣẹ́ rí a gbọ́dọ̀ fi dágbà nítorí kíni tá a bá rò wípé wà ọ̀rọ̀ kò sí ti ń bẹ láyè tí tán bóyá ní ọjọ́ lè máa wà ọ̀rọ̀ na òsì tí máa mú yẹn gbàgbé pọ́n rọrọ̀ rí láyé ọmọ ẹlọ́dọ̀ ọlọ́run tó ń tí wọ́n gbàgbé láyé pọ́n rọrọ̀ rí àbí òsì lọ́dọ̀ ọlọ́run ọmọ ẹlọ́dọ̀ ẹ kí là ní mójútó tọlọ́run sí sáyé tá a wà bí òsì jẹ́ léhùn àwògínà káyọ̀tẹ̀ ṣe ń tá a bá fẹ́ ṣe bábá ṣe nú ọ̀rọ̀ náà wà ọ̀rọ̀ míì àmọ́ tí ò ní rántí ọlọ́run mọ́ kí ló fowó tẹ̀ tí ò fowó tẹ̀ lèèyàn gbọ́dọ̀ fẹ̀sìn ọlọ́run dágbà béèyàn bá sì wò wípé uh, wọ́n fi dágbà ni a omi ìtúnbẹ lọ́dọ̀ ọlọ́run márọ̀ dán mufsida àìsàn tí máa ń bà yẹn jẹ́ ọ̀nbẹ bóyá wọn ní káwọn máa ń kí ló dúró ṣe kankan náà tètè kánjú ṣe é. àti rí ìyàn lónìí tọ́jẹ́ náà rìn kiri bá a ṣe ń rìn yìí tí ń ṣe tọ́lọ́run tí ò lè dìde mọ́ ẹnu tí èèyàn bá sì ṣeun náà òní wọ́n kọ́ lẹ̀ fún táìsàn tí ò ó lè ṣe bá dé kí fún wa fi ṣe kí ni fi dágbà kan gbogbo ẹni tí ń ṣe wọn sí a èèyàn kan náà ní àkẹ́kẹ́ gbogbo àwọn tá ìsàn ńṣe mi ọmọ èyí tó burú náà tí ò burú náà ìsàn àgàlà ìsàn burú èwo lọ́dà ọlọ́run bá ní fún wa lálàáfíà àwa tá à ń gbé tí a kiri báyìí ọlọ́run àbíọ́ mọ́tà wa gúnlẹ̀ ìsàn o kákẹ́jú ṣe dáadáa àìsàn a máa dá àyàn gúnlẹ̀ tí èyàn ò lè ṣe mọ́ o tàbí jọ míì hàrà mọ́ mufanida bẹ́ẹ̀ yẹn bá ń lo ẹ̀mí lọ báyìí tó ń lọ wáàsí tọ̀hún nígbà ọ̀bá yẹ ogbóde mùfẹ́nìdà tí èsè ta ìsàn téèyàn ó rí wípara àwọn ò lè ṣe mọ́ ẹnu téèyàn bá ṣe ní ìsìn olèyàn ọba kọlẹ̀ rẹ̀ wájú ọlọ́run bọ́lọ̀ ń bá lẹ́mí èèyàn ogun àsìkò kan ogun àbàbà mi náà ń jókòó yìí níjọ́hun ìwé wọ́n máa ń lọ ẹlẹ́lẹ̀ kan láàrin ọ̀sẹ̀ mọ́ ẹ̀sẹ̀ lọ mọ́ alọ̀gbọ́ wa sì ti ogbonuo o bẹ́ẹ̀ni èèyàn bá gùn èèyàn ogbó lè dé tí ò ní jẹ́ èèyàn ó lè máa lọ máa bọ̀ dáadáa mọ́ ẹnu ìgbà tí èèyàn lágbára ẹ̀ kó gbìyànjú kó ṣe bí ọba wa jẹ́ léhùn àwòmọ́ tán mujahazan ikú tí wọ́n ti parí ẹ̀ lẹ̀ kì ṣe pé wọ́n ẹsẹ̀ di lámùrè wọ́n ti lámùrè tí ń bọ́mọ èèyàn báyìí ti kú ayé nìkan là á ti ṣiṣẹ́ bàbá ti kú kò ṣiṣẹ́ mọ́ kí láwọn á máa fi dáadáa kí láwọn máa fi dágbà sí i bí ọ̀jẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ni èèyàn bá tún kùn ti kú òtí ìpa àwòdàjàl dàjàl ń bọ̀ o gbogbo àmì pátá tó jẹ́ kéékèèké la sì ti rí nílá ló nù nílá tó kù dàjàl àdúrà kọ́mọ́bẹ́ni kọ̀ọ̀kan wa ìláyé ni ká máa ṣe bẹ́ẹ̀ yẹn ti wulẹ̀ kókó mẹ́sì dèṣe tí dàjálù bá dé sàrùgọ ibn yontazor aburú tó farapamọ́ ni tí ilé ayé ọmọ èèyàn retí tó dé yóò ṣe òkun sínú gbogbo ẹ̀sìn tí ò ní sẹ́ni tí ó lè ṣe dáadáa síwájú ọlọ́run mọ́ tí sọ àmì kéékèèké tí ń bẹ àti gbogbo ọmọ ilé yín gbogbo ọmọ àdúgbò gbogbo ọmọ ní òhò kiri kódà àdá mọ̀ ń àti sọ di fásán àmọ́ ń mọ́ ẹni tó bá tún bora lọ́dáràn àfìsẹ́ ẹ̀bólà ń bò yín láyé ọlọ́gùn ẹ ń bá tún bora ìlọ́dáràn òun ni wọ́n lè lẹ́nu sẹ́ òun ni wọ́n lè ni wọ́n gbogbo àyè wípé kò bá wọn torí wípé ayé táwọn ṣe ayé ẹranko ayé owó ọmọ tó bá lóhùn ó pa ìhòhò òun mọ́ wọn sọ pé ọ fẹ́ pa àǹfààní tíṣà mọ́ tọ́lá àǹfààní ń káwọn ọmọ tí yóò ṣe òhò wá wọ́n lè pé ọ̀jẹ̀ lọ́mọ iléèwé kọrí ilé kéwú ilé ti gbóra bó ṣe borí àdánwò tá a kan nù wa mọ́. ẹsọ èèyàn méjì tí ẹ jọ dòwò pọ̀ tí ò dìjà tọ́ka tí ò dìjà kẹ́yìn kò sí báyà balẹ̀ mọ́ ebi wọn náà ọmọ owó ọkọyìn síyàwó ni kí ló burú débi kó tẹ́wọ́ lẹ̀ kó mówó ń bẹ̀ kó fún kó o fi pọ́ọ̀sì ẹ sórí bẹ́ẹ̀dì ọkọ̀ níléèwé ọlọ́wẹ̀ ebi o tún sọ àpò lọ́léwẹ̀ ẹ̀ sì ju méjì lọ́nu yàrá. ọwọ́ tó ní ọ̀nà dàjálù jìnnà kó jìnnà dàjálù gan ti ń wẹ̀ díẹ̀ kálukú díẹ̀ díẹ̀ wọ́n ti wọ̀ ọ́ àbá àwọn ọlọ́run bá wọn lọ́rùn wọ́n ní nínú àmì burú àmì tó lé jù níkẹ́ ìtọ́lọ́wọ́n ó mú wọ́n ní ẹranko kọ́ jáde àwọn ọlọ́run wọn ẹ̀ ń bá gbọ́ wá sí wọ́n wá ń lọ wọ́n lọ àwọn ọmọ retí ẹranko ẹranko wo ló ń wò àfa lẹ́yìn tí yẹn ni ọmọ fóun tí ń wo yan ni tó lóun máa tí ó ṣẹlẹ̀ lọ́la ọmọ kó náà kó wí. gbogbo aburú ti ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ́ kálukú náà ni dàjáàlì tá à ń ti wà dàjáàlù lọ́mọ ẹ̀dẹ́ yín ti ń lutí ọkùnrin kí lóko tó tún pé dàjáàlì ni kí lóko lulu èyí ó gbé sòkòtò ń bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí gbogbo bẹ̀bẹ̀ rẹ̀ ti náà nù ọba jáde kan ti wà lé yín nu òwò lọ́ọ̀yà ọba ṣe mú pé má balẹ̀ wá jẹ́ àwọn ọ̀fẹ́ dàjálù lé wa sọ fún lọ́wọ́ bẹ́ẹ̀lì tí o fi dé ṣòkòtò má dì í dàjálù tá à ń wínú kí la ń retí tẹ́lẹ̀wọ̀n ọ̀bá tún ṣẹlẹ̀ ẹ̀keje nu o ànábìlẹ́lẹ́keje ń bọ̀ àwùsà ńjọ́ tọ́lọ́wọ́n ó lu ayé bolẹ̀. tí ó lúbọ́lẹ̀ tí ó láyé ló máa fasa àtò adìhà wa amar ọjọ́ tó lọ́wọ́ lu ayé ni o tó kóró lọ́wọ́ mọ́sálá ìsànú ẹni kọ̀ọ̀kan wa ẹja gbìyànjú kárí wípé à ń yára má ti ọlọ́run ká má fẹ̀sìn ọlọ́run ká má fi jáfara ọlọ́run ọba yóò fi àánú rẹ̀ yóò fi bẹ́ẹ̀ wa gbé wa ọlọ́run dúró tì wá yọ́nú sí wa àbẹ̀ inú àánú rẹ gbogbo tí saburú ayé ọlọ́run dákun mọ́sálẹ̀ là wá ń bẹ̀ o ọlọ́run là wá ń bẹ̀ o gbogbo tí ń rìn káàkiri ayé lónìí tọ́lọ́run fi ń fi rẹ han ẹ̀dá ọlọ́run dákun mọ́jà nípìn inú fìtínà rẹ o ọlọ́run mọ́jà nípìn inú fìtínà rẹ o àrùn ìtọ́ wa ń ta àti gbogbo ayé ń bẹ̀rù ẹ̀ gbogbo tọ́lọ́run ní àṣẹ gan lè fún yàn láti ṣe ní ìsìn kálukú tó ń sọwọ́ bà wọ́n bẹ̀rù ọwọ́ bíbà súnà sì ní ká bọ̀wọ́ àdánwò nu wọ́n fẹ́ wọ ibìkan láàárọ̀ yìí bá ní kinní kan wọ́n tọ́ sí àfi la àwàdánù báyìí ètò ní àfi rawọ́ ìga àmọ́ tó nǹkan tó lè dá sára lọ kónú omi fìtínà ọba ti di ayé tí láyé lò má oríṣiríṣi tá a máa rí wa o làwọn o. kan ìsàmánì yìí ọlọmọsálá ìlà wa ń bí fitinẹ ọlọ́run ṣàánú wa dúró tì wá ọlọ́run yọ́nú sí wa gbogbo àwọn èèyàn wa tí wọn wà lẹ́yìn òdìbá ni máa pẹ̀lú wọn o máa fi sọ rẹ sọ wọn máa dáàbò rẹ bò wọn àwa náà ta wálé wálé wa má fi dà wá láàmú ìta fẹ́ jẹ tá a fẹ́ mu máa ṣe rọrùn fún wa iná ló wa ọlọ́run máa ṣe rọrùn fún wa má fi jẹ mu iná ló má fi dà wá láàmú ọlá àti tóbi ọlọ́run ọlọ́run ràn wá sí ràn wá sí ṣe wá láàánú wá ṣàwa náà ní aláàánú ọlá àti tóbi ọlọ́run láláhìláhà ìlàlá ọlájọkan sórí ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà má jẹ́ orílẹ̀-èdè yìí má jẹ́ ìpínlẹ̀ ọlọ́run gbogbo àwọn tí a ń darí ìjọba orílẹ̀-èdè yìí lókè ni ní ìpínlẹ̀ ni níjọba àbílẹ̀ ni ọlọ́run bá máa darí wọn sí dáadáa wa náà o náà gbogbo àwọn kanṣu wa náà nù káàná jalaga léyàn lórí ọlọmọdé kí ìgbìmọ̀ lè ti àná ọ̀dàrú ọlọ́sàánú ẹnìkọ̀ọ̀kan wa islam túbọ̀ máa fún lágbára gbogbo bí ìyá ń jẹ́ islam lórúkọ mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé bá ní ara wọn sí ọlọ́run bá ní ara wọn sí wọ́n sì àrànṣe sí wọn pàápàá jùlọ àwọn ọmọ ìyá wa ní Palestine ọlọ́run bá ní ara wọn sí lórí orílẹ̀-èdè Syria àwọn náà wà nù làásìgbò fòró dààmú ọlọ́run dákun bá ní kó sí wọn nínú ọlọ́run bá sí wọn nínú ọ̀kárí gbogbo ayé òfin tó dé èdè wa Nàìjíríà èyí tí ń lọ tẹ́ ń pè ní Boko Haram kò sí ti bẹ́ẹ̀ náà ju ìjẹ́ ju ìgbógun ti ẹ̀sìn Islam náà lọ ẹ bá wo ti ń bẹ lábẹ́ kò sí ti bẹ́ẹ̀ jù bá náà lọ ẹni tó ń jẹ ìyàtọ̀ pọ̀ ń bẹ mùsùlùmí ni ẹ bá lọ sí ogun lọ́gbà ẹni tó kú ń bẹ lónìí òkà ti mùsùlùmí ń bẹ òun lọ́pọ̀ bá lọ sírò nǹkan tó ṣòfò ń bẹ ti mùsùlùmí òun lọ́pọ̀ jù nítorí bí nǹkan ti ń ọlọ́run kó wa bá ní dáwọ́ ogun náà dó ọlọ́run bá ní kó sáwọn tí wọ́n tún jẹ́ nǹkan wọn máa tún rú sí ọlọ́run bá ní kó sun wọn nínú ó yí ọ ibi tó ti bẹ̀rẹ̀ ibi ó dé dúró òun bó ṣe bá ní ṣe òyì ọ mọ́sálá ìbá ní ṣe ẹnìkan ò lè ṣe ẹ̀jù wọ ọlọ́run lọ níjọ́ ẹtì láwọn kan ní ó ṣe tí wọ́n ti wọ orílẹ̀-èdè yìí ọmọ ti ń lọ bí oṣù tí wọ́n ti dé tẹ láwọn ni wọ́n lọ mọ àwọn tí wọ́n ń dà lúrú tí wọ́n rí nǹkan kan mú wọ́n kàn jẹun sí yín lọ́rùn ni wọ́n sì ń gbowó tí wọ́n lọ déédéé mo sọ fún yín jọ tí wọ́n kọ́kọ́ sọ pé ọ wọlé àyà kan mo gé túbà jọ náà bàbá rántí mo ní nàlẹ́ mùlùkà ìgbà dákàlù kọ́rí yàtá afsaduwa bọ́lá ń ṣe dáwọn alágbára nu wọ́n ọ̀lú kan wọ́n eré tí kíbi bí ó ṣe bàjẹ́ tí ti ń dá bá wọn ta gbọ́n èyí ni ẹ lọ mọ̀ wọn ìfẹ́ nìkan ẹ tó bá ìfẹ́ ó tún bí ò ní ẹ lọ bóòlù ẹ̀yin náà ò ṣe ní dalágbára bí wọn ní gbogbo wàhálà táyé tí wọn kò lónìí nítorí pé wọn ò fẹ́ nìkan kó gbé rí wọ́n sì gbàgbé ni àwọn kan lágbára orílẹ̀ ayé lọ wọn ń lò ó bọ̀ lánàá àwọn dà lónìí lánàá USSR àná lágbára tí ó sì kankan lágbára Russia ni tó Russia ni Russia lónìí àgbúrò ẹ̀ mọ́ Russia Islam ti àwọn tí wọ́n rò àwọn ní ń já Russia kulẹ̀ Afghanistan lọ́rẹ́yìn wọn lánàá ọlọ́run ọmọ ń gbé léèyàn lọ Amẹ́ríkà náà ló tiẹ̀ lónìí tọ́ba dọ̀la àwọn míì ní olù ètò ọlọ́run ní lórílẹ̀ ayé ni kèéfì ilẹ̀ fẹ́ nìkan ètò ọlọ́run lórílẹ̀ ayé ni agbára orílẹ̀ ayé ọmọ fún ẹni tọ́ba wù ni àwa abẹ́lọ́ ìdápadà rẹ̀ mọ́sálá ìdápadà lé Islam lọ àdéhùn rẹ̀ fún Islam ni wípé ó jogun lẹ̀ fún Islam ọlọ́run àbíọ́ mọ́sálá ìbánijogún rẹ̀ fún Islam gbogbo ń tá a ṣe tí èrèjì islam ó fi máa kọ ọlọmọsàlá ìṣin fún wa ọlá àti tóbi ọlọ́run bọ́ba débòmí náà tiẹ̀ náà wọ́n ṣàdúrà fún mi wọ́n fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara ní ó sì bí nǹkan ọba máa ṣe èèyàn wọn ò ní fọkọ́lé lọ́kọ́ tó a máa roko sí iwájú kódà àwọn èèyàn ṣàánú oko fún ni pé eléyìí nǹkan ṣe wa o wa jama wa o wa níwájú máa rí ọ̀rọ̀ yín lórí ara yín lórí gbogbo àwa tá a jọ máa yín ọlọ́run dípò ọ̀jẹ̀ ọmọ adá ìgúnlẹ̀ yín ọlọ́run jọ́ dá ọlá àti tóbi ọlọ́run ọlọ́lá ilaha illallah subhana rabbika.